sahih fi akọlù sahih ọkọ̀ ọwọ́lá àjẹ́ inú ìran ẹ ẹ̀mẹ́ ìkẹ̀kà ọ̀jẹ́ tẹ̀rẹ̀ ọ̀nà mọ́rẹ̀kẹ̀ láàyè dàbí sọ̀láàtì fàtì ọ̀dọ̀mùkọ̀ mẹ́kẹ̀ náà ń sọ̀láàtì fàtì أفضل من ذكر واحد ورد عن النبي صلى الله عليه وسلم ايه عندك الجنة راية إنه كان لا كنت من هناك أكامل كذا كوريكا قلنا لسه لا تجاتي يا عمتا انت قلت راهي مني haka alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur na àwọn na ya kaka awo ku wo mo yi ana kaka o so fa yi awo mo na ka ina na so re o do do so fa ina bi ti ni wa ilayhi nushur ido mo na ya ba na wallahi lazim ona ha ku mo to le ti abi o na so nto mo ti ba na kana ku na na wàá ná tẹ́lẹ̀ ètùtù láti fẹ́ kí èrò nà káàdì rú mi di àbá àkókò bá náà ìrò bá àbá àká káàyè wọn nílé ẹ̀kọ́ sẹ́ni níbo ẹ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ kí èrò kùrán ṣéèjì wọ̀nà ìṣéèjì rú ẹgbẹ́ ẹ̀rọ bọ́ máa bẹ́ẹ̀ wọ́n ní láì tẹ́lẹ̀ kọ̀ sọ́nù bẹ́ẹ̀ wọ́n ní láì tẹ́lẹ̀ káàkà wọ̀láì àwọn ọ̀tá wọ̀láì فضلا عن جميع الأذكار لا يقرأ ذاك أذكار أنا أولا أنت من يمين حقا في الأم كما يصير جنة حقا عبدين بنا يكام هنا هنا ثلاث يكي هنا أفلا تاكلون يا هندا يا هذا بتاك هو هذا من يمين هو أغني هو هو من يمين كأشار القرآن لا تنياك لا تنياك láyé àbúrò ilé ìyàwó mọ́mọ́ ẹ̀hìn aláǹfààní fàtì. àbúrò ilé náà kan ní yọmọ kí ọmọ kìlọ̀ kúnnà náà fún àwọn náà kínú máa kúnnà fi ẹ̀fọ́ àbẹ̀sẹ̀ yìí. ẹ̀wọ̀n náà mọ́nà bá kà ẹ̀wọ̀n náà yọmọ kí ọmọ ká. ìjà àwọn àti malaika na wajibi kuma an daka ruwa nan anan ya fi kun nazir kun fira kun yin hannun kanan da yana nan wannan ne bai tura bai ne yare nan malaika na fi a wadda a wasu kai ah, tẹ̀lé ọ̀nà káwọn ọ̀nà ọmọ lẹ́yìn ìfẹ́ bó ti parí àná wọ́n wọn mú ìdí ni kọ́ọ̀lù bọ́là lẹ́ka ìdè àkótó rẹ̀ sakajẹ́gùnà kọ́ọ̀lù kọ́ọ̀lù ní sẹ́yìn lè fi ní ìfẹ́lá ìfẹ́lá tí èyí ní kura mi ṣọ́ọ̀lù àyíká ẹni kò wọ́n wọ́n fi náà ká mi kẹ́ ẹ̀rọ ní ìwé bí ni ẹ̀rọ náà ní bòrò náà kàákẹ́ láìpẹ́ tí èyí ní kura mi ẹ̀rọ ní ìwé bí ni. kílẹ̀ kàtó bẹ́ẹ̀ ni máa nàzọ́lọ̀ lọ́hùn mi ṣe òmùrí ẹ̀kẹ́ ẹ̀fọ́ láti jẹ̀mí ẹ̀kẹ́ wọ́n tó ti rẹ̀ ẹni tí àwọn ọmọ sóòtù jáde fẹ́ láàánú. bí àká ẹ̀rí náà ká ìhun náà ká in antum in antum ilá ìdọ̀láàlú àbí èkó bí àká ẹ̀rọ nǹkan. báwo ni èyí yẹn náà kọ́ ọ̀bá ni bí àká kò dúdú èkú yẹn ó ń yàn lẹ́pàá wẹ́ẹ̀yì wẹ́ẹ̀yì wẹ́ẹ̀yì yọ ẹ̀ma tọ́ ni wẹ́ẹ̀yì bá tì mí nìdí màmá ká ẹ̀ lọ́mọ sẹ́yìn bá tì mí. Kọ́ọ̀lù yẹn kọ́ àká lọ́wọ́ kún nà nàfùnà o. Bẹ́ẹ̀ ni bí wọ́n yẹ mọ́nà àwọn náà kìlò bí wọ́n yẹ ránì bọ́m sẹ́yìn tó mú kùránì máa kún nà bí ẹ̀sán àbí sẹ́yìn. Bẹ́ẹ̀ yóò náà ní yọrọ náà sẹ́yìn náà àwọn ọmọ aláhùn náà sẹ́yìn. Bí ọka tallahi a wannan kuma sai murbiku لقد جمعت هذه الطريقة حبانا كي يطيغ معنا ويطلق الشاكل طريقة مناق واضح كل جهول حبانا كا النام رأي قبيل بذي أنا قوي بعيد عن الدين ألا كوانا دين والله العظيم والله العظيم شوف جانا لك عن جواز ماني kò wá nípa láti sáfì kò náà kí ìkò náà yẹn hàn láti ṣe tuntun. ọkà ìrẹ́wọ̀n ló ní ìlà ìyá àtẹlẹ́ ọ̀ ẹlẹ́ náà tọ́ ọmọ tó náà ibi tó rí náà ẹni ọkọ̀ máa nà ẹ̀dá nínú ẹ̀dùnú ibi tó rí náà wà ẹ̀yìn wọlé ọ̀pọ̀lọpọ̀ tàbí ìmọ̀ náà fẹ̀ ó dákẹ́lẹ́ ẹ̀kọ́ ìmọ̀ tó kọ̀ kó wọ̀ ní sẹ́yìn ti dáhà ọ̀wọ́ kó àwọ̀lá kọ́ báwọn sọ sọmọra kó àwọn nana bí wọn nínú ilé ìmọ̀lì èsì ló fẹ́ẹ́ nìyẹn lọ́rọ̀ àmú kọ́rọ́ tẹ̀mọ́ àbẹ́ ọ̀rọ̀ sábàtàmá lọ́jà sábàtàmá ẹ̀yìn lọ́jọ́ tẹ̀ nọ́ta àkókò rẹ̀ àkàtẹ́ làtẹ́ ńlá bẹ́ẹ̀ ni. àbọ̀ anihẹ̀ kọ́nọ́ anihẹ̀ ọ̀kà ẹ̀rẹ̀ ìnànìbíà ìwọ̀n ìmọ̀lẹ̀ ọ̀yà tọ́lọ́ta kò ní ìrawá ìgbà náà òun ìmọ̀lẹ̀ ẹ̀ aka ọ̀gbọ́n tìlẹ̀ tìlẹ̀ bí kò náà. ọ̀nà mẹ́rin bẹ́ẹ̀ni wọ́n ta kàá nù kàbí ní ìjọ ẹ̀gbọ́n ni ẹ̀ka wà lọ́kùnkùn sálà. àbí yẹn lóko àná aka ẹ̀rì àtàtì sálà ni. nínú ní tẹ̀lé yìí ẹ̀rọ aka ẹ̀dì ọ̀sẹ̀lá iná wọn ni. tẹ̀lé bá aka bí ìjọ ẹ̀gbọ́n ni àbí yẹn ìjọ ẹ̀gbọ́n ti bẹ̀ lọ́kùnkùn sálà. àbúkù láti jẹ́ pé mọ́tà ìtọ́ káàdì ni. nínú mọ́tà ìtọ́ أيها الناس يا هيوما يا أما كان آدم والنبي وموسى وعيسى محمد عليهم الصلاة والسلام أجمعين يذكرون الله أنا كنبي آدم كنبي نوح كنبي موسى كنبي عيسى كنبي محمد صلى الله عليه وآله وسلم أنا كنامي ذكر يوم الدين وهل يكون مبتدع هذه الطريقة أفضل من هؤلاء الأنبياء؟ طبعا أنا عايز أقول لك أنا ضمن ana yi tijani kai kuma wa yi zan na ba ni gwanin ne na yi da ba ni ku yin kana mulmi kalla wallahi ya ya ya shede ne bibi wa hasha inna lillahi wa inna ilaihi raji'un ne lè tó èyí fè àbá mara ayọ̀ rẹ̀ ká lè tó èyí fè yẹ́rẹ́ mẹ́kọ̀ọ̀bì james jami wòlí ọ̀rìn àgbà méjì then àárí èlú yàrá èrí àárí èrí ikọ̀ rẹ̀ ni lè fẹ́ ká mi ẹ̀ lórí ọmọ tuntun wòlíì. Ayé fún àkànnà lórí tó kìkì sọ láti bá tèèrè wọn. àdúgbò mo ní àwọn nù ẹ káàkà yìí. àgọ̀tún náà kẹta tó di ọ̀nà kan tó di ọ̀rùn náà ni. àgọ̀tún náà kẹta ọ̀dọ́ka ẹ̀yí quran ní láti bá tèèrè wọn. ọ̀dọ́ náà ọ̀dọ́ náà rà nínú tó ń hó ní báyìí wọn tẹ̀lé kan wà kó ní bàbá alhamdulilayi ẹni sẹ́yìn kọ̀ ni àbáwọ̀ yìí ẹ̀yìn tẹ̀lé kan wọn dáwọ́ láwọn ìwé náà so ẹni ní tán láàtọ̀ ẹni ọ̀pá àdéhùn náà ọ̀yẹ́ sọ́ọ̀tù bákàrà àyà one fifty three sọ́ọ̀tù bákàrà àyà one fifty one fifty don shoran wa mu suratul anwar ayat 67 and 68 kowa أمريكا أن تبرأ الذين اتبعوا من الذين اتبعوا رأوا العذاب وتقطعت بهم الأسباب kamar ka kuma nan kaji na fata cikin mila kana a koyi yayi masu kasawa a yi maka aiki ne ya kunne ku a yi na hangar jana da ara hure wata kota a biyun alasdar ara hure kuma rere ko cin gidan da jiskawa ka a yi kuma gumi kuma nan wani yi a yi kuma bama ne ko da a yi ka yi kéèyà ọmọ ọlọ́wà mẹ́fì ọ̀fà bí mi àti tèrè èrè ní ìdọ́kùn máa dùn lókà àdó káwa màgbéwà mi àgbẹ̀rẹ̀ àkáhàn nìgbà yàtọ̀lá àgbẹ̀rẹ̀ kì sẹ́wẹ̀ wọ̀rọ̀ ọ̀hún azad bẹ̀rẹ̀ kó ìwé rà. ṣé kú lórí wa wọ̀tàkọ́tà bí mi mọ̀lá fúlá ẹ̀ kú lórí wa náà mo sọ̀rọ̀ fún mi wọ̀ mọ̀rí mi wọ̀kọ́lá lẹ́yìn nà tábàwò àmúrùkù لو أن لنا قرة أبي أول مقمع بلا كنومة أي أرمان نهب قنا برانا فنتبرأ منهم كما تبرأوا منا شيئا لا كان كوليوا إن لا كان كوليوا جنانتا يلا كناو على إن أول موسى فأبيري فكأو موسى فأنا يا موسى كذلك يريهم الله أعمالهم حسرات عليهم omori àwọn ní láti ẹ̀zọ́n àwọn ká àbúkú wa náà ní ọ̀nà láti ìfàtí àbú ànánákò inú koran ní bíríkì kúlí ọ̀rọ̀ ọmọ àwọn bí kọ́ rí bíi náà nàlá omori kìí sọ́nà bíbí kí ẹ̀ ẹ̀ yẹn fún ẹ̀ ọ̀ mìíràn ẹ̀ yọ̀ náà hẹ̀. omori kìí wọ́n ìnáwó yìí yóò yà kílẹ̀ lámù iná ẹ̀ wọ́n sẹ́yìn tẹ̀ ẹ̀ yà kílẹ̀ lámù mọ̀ tẹ́lẹ̀ máa àǹzọ́lọ́lá bí káàdì ní mọ̀mọ́rí ti ẹ̀tẹ́ náà ọ̀nà mẹ́mẹ́ ọ̀nà dọ́kọ̀ mọ́rí ti ẹ̀ káàmì ọ̀nà mọ̀rí káàmì lọ́ntàmì káàmì. kọ́ọ̀lù bẹ́ẹ̀ kàkà báyìí na tábì ọ̀nà àlùfẹ́yìn àlẹ́yìn àbá àmà bẹ́ẹ̀ kà tẹ́tẹ̀ yóò ní sọ́yà àti àti ẹni ètò kàdá yẹn náà ẹ̀ná náà mẹ́ náà. mọ̀rí kọ́ọ̀lù kánà àbá ahùn adáwọn náà mọ̀ọ́yá náà sàfà náà lọ́ọ̀yẹ́ náà ìka láyà tó shirin ya yi lebe lebe yake kuka hanya yi a yi zuwa kwan mara man wasu ka ko ma da fure kuka yan wa ta ara yanyi first lagos amurka ina no za ga ara àwọn adájú nínú àárọ̀ yà ní ọkọ́ọ̀lù àgbàlá kàkà ọ̀rọ̀ bánà amurka yìí ina na sàdákaná na kudara ana ẹmọdé wà lẹni na kàtà àdàtànà náà ẹni sílùwà ẹni kudara ana àtọ̀rọ̀pá ẹni àbẹ̀yẹ na sàbílà bẹ́ẹ̀ ni yíyá jẹ mi bẹ́ẹ̀ ni yẹmọ ẹ̀nà ọ̀yà jẹ mi. ìyáná lẹ́ka rọ̀bánà ẹ̀yọ́ mọ̀rí ayẹ àti ìgbàfẹ́ ìnìmí nà azad ẹ yẹn tó lórí yàtọ̀ lórí yàrá ẹmọdé ìwé ni ọ̀dọ́bùlẹ̀ ní kíni yìí wàlá ànàhùn láàánà kàbíyà àmọ́lé ìgbé ọtí ìlú nìyà ẹ̀yẹ ìyẹn náà bá ní ẹ̀ kó má bàa ní wọn náà. àgbàwọ̀ ọkà àrùn ànámú ẹ̀mí ọkà màá náà hù òkùnkùn náà yà ní ẹ̀ kó àfọ́nà ìgbé hàn ní lọ́kù bákàrọ̀. ẹ̀dáwọ̀ àlẹ́bí ní sáàmì ẹ̀gbìn wọn náà àgbẹ̀rẹ̀ náà kẹta àbẹ̀ èrè táyì náà káàká kà wọ̀tẹ̀bí náà ti dín yàn ẹ̀ náà sáà yẹn náà lọ́nà àrọ̀ ọ̀làzáàbì ìdí òwe ìwé à bẹ́ẹ̀ ka pan ẹ̀rẹ́dà fẹ́mi ẹ̀dà kọ́tà nínú mọ̀lọ́sídàd. àdìgbò náà lóyún sí ìdí èkúté rẹ̀ ẹ̀ ní àbẹ́rẹ́ mẹ́ma ní káka ẹ̀ ní ẹ̀mọ́rí èsì rẹ̀ ẹ̀ ní pẹ̀lú ìyẹn rẹ̀ ní dàbọ̀ rẹ̀ rẹ̀ kẹ̀ ìwé tẹ́ rẹ̀ ní ẹ̀rù èyí òye wọn náà pẹ̀lú ìṣèkí àwọn òní. كانت بينهم في الدنيا كذا قاله ابن عباس عن ابن عباس كان kanan ga ya ko bulan nan kalan ma la o zaliki je mun nan rene ai na da rawo qawlu da baka in anna lana qaratan ai law anna lana raj'atan fi dunya ومن يعني ما يكره إن أمهم فنتبرأ منهم يعني كنائي كما تبرأوا منا كم تمرت معي هو الإخوان ما هو من هم هم رامين عن جزء هذه الطريقة التجانية ليش عن من طريقة تجانية من وغيرها الطريقة النوى طريقة قبلية طريقة شعبلية في عبارة من طريقة محمدية وغيرها قلنا وراء ظهور المني في المني قبل النزول هذه الندامة يوم عين التي قالها الله في أصحابها inú mi wọn ta kàá ẹ̀yin náà máa yín ó máa yẹn lọ́nà yọmọ ìṣìyàmù jẹ́sẹ̀ kẹ̀ ayé ti máa yẹ ọ̀nà ahùn bí ọ̀rẹ́ jí ná nìyẹnà ẹ̀mí àwọn nìkan nù kó ahùn rẹ̀ ẹ̀wẹ́ra. أن كل لمن اتبع عهدا في شيء ما أنزل الله به من سلطان àbẹ̀rẹ̀ tí wọ́n náà ṣe ọ̀sán àtọ́là àti tó ń sàfihàn náà dáa kí ẹ حين من هجة لأننا ما فيك دم لي أولادا أضرهم المقلوب منه يوم القيامة هذا لا كأنه فما رفع في يوم القيامة أنا فسمى لك أنا أوكي وأنا لهم القرة حتى ذهبوا في الأي يعني ما بنيها من دير التنباع قالت لك هيهاتة هيهاتة شو اللي بتعيشي هلا يا من ناس عاصم المتين آمين ina haifuwa kala shaukani imamu shaukani waka waka الرؤساء القادة الذين يمتثلون أمرهم في الدنيا الملك لباك أناي أنا لن يوكاك أنني نافعتا منذ كان يكراني عليه رحمة الله أنا هناك لي أها ما يمهنني شو عفاتا يمهنني بئسا فانتم لهم وفيه وعيد صريح وكان لمن أراني أمرت منه كل من يتبع عهدا في البدع والضلالات لابد كي أسعى في أدامي أتيه أن قولهم هذا أدوار كما هي يوم القيامة هي الله ملكا لا ينظر يوم القيامة ولا مفنيوة إخواني يا إخواني ما هي النوع يرى مني أنعم النظر يا ولي من يكيه واستعمل عقولكم هو أتير أيام المطرة في معنى هذه الآية إن أنا نبنت يتان ولا أظن يفهم معناه عالم الغيور في دينه ọkà ní àìlèkà mẹ́rẹ̀ká eré ìwé ìmọ̀ ìkẹta ọ̀nà ọ̀hún ìfà àmà bẹ́ẹ̀ kò gbòòrò ní ìdẹ́nà rán ẹ̀nà ẹ̀ka nù. راجل في سنة نبيه كان كأي كل مثل من صلى الله عليه وسلم قال الكلام إيه ثم يتمسك ببدع بقى في كما بقى هذا من هذا مقارن مستدلا بقوله كان ولد شو يا، لكن ذمي أنا جاد مجد بقى لو كانت باطلة إذا أنا يعني دينا كمان يعني da ki ga da ile na nan biyu maka an shi ma fa ala fulan wa fulan shi wannan laya ne shi wannan laya ne ai wannan hakika ne eh